إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ọlá fún ànábì wa Muhammad òní ni yawmal ahad yawmal ahad ọjọ́ kejì jùmọ́dá al-ula ọdún fourteen forty one ọjọ́ kejì oṣù karùn-ún ọdún fourteen forty one ìtẹ̀síwájú nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá hadith five oh four five باب الصلاة بين الصواري في غير جماعة orí ọ̀rọ̀ kíkí ìrun kíkì í ṣe ìrun láàrin àwọn òpó hadith five zero four ani ibùnà Umar radiyallahu anihuma qal dakhala an-nabiyyu sallallahu alayhi wa sallam al-bayt wa Usama ibn Zaid. وعثمان ابن طلحة وبلال فأطال ثم خرج وكنت أول الناس دخل على أثره فسألت بلالا أين صلى قال بين العمودين المقدمين hadith number five zero four nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àníbùnà umar láti ọ̀dọ̀ ọmọ umar radiyallahu anhuma. kí Allah yọ́nú sí àwọn méjèèjì kọ́ọ̀l ó sọ pé dákàlà nàbíyù sallallahu alayhi wa sallam albayt anábì wọ inú kaaba ilé onígun mẹ́rin tí gbogbo mùsùlùmí ń dojúkọ kírun anábì wá wọ inú rẹ̀ gangan kí í wá nìkan lọ́wọ́ nú ẹ̀ wà Usama Zaid usama náà wọnú ẹ̀ pẹ̀lú ànábì wa osman ibùnú àti osman ọmọ tọ́lẹ̀ha wa bilal àti bilal àwọn mẹ́ta wọ́n tẹ̀lé anabi wọ inú kaaba wọ́n wọ inú lé onígun mẹ́rin yẹn gangan ọ̀tọ̀ ni pé wọ́n wọ kaaba pé wọ́n dojú kọ kàábà ohun tí àdìsí ń sọ ni pé inú ilé yẹn gangan ànábì àti àwọn sọ̀hábà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wọ́n wọnú ẹ̀ fa àtọ́ọ̀lù ọpẹ́ ọwọ́nú ẹ̀ ọpẹ́ nínú ẹ̀ fọ́ọ̀mù àkọ́rajà lẹ́yìn náà ó wàkúntù awala nas dákọ̀lá aláàtọ̀rì èmi wá jẹ́ ẹni àkọ́kọ́ nínú àwọn ènìyàn tó wọlé lọ́gán tó jáde kúrò nínú rẹ̀ pálẹ̀bí ṣe ń jáde kúrò nínú kàábà báyìí ni Abdullahi bona Omar wọlé fasa alitu bilala mo sì bi bilalu léèrè béèrè. bilalu jẹ́ ọ̀kan nínú àwọn tó bá nàbí wọ inú ilé náà àyìnà sọlá ibo ló ti kírun kọ́ọ́l bilalu sọ pé bayna lè àmùdáyìní àlèmùkọ̀dàmáyìní. ó ní ànábì kírun láàrin àwọn òpó méjì iwájú. láàrin àwọn òpó méjì iwájú ó dojúkọ àárín òpó méjèèjì. ó ti dojúkọ kàábà náà nù nígbà tí yẹn bá kírun nínú kàábà ibikíbi tó bá kọjú sí ń kàábà náà ni ó dojúkọ. Hadith 505. عن عبد الله ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم دخل لكعبة وأسامة ابن زيد وبلال وعثمان ibnu Talha alihajabi fa'agilakoha alehi wa makasa fiha fasahalitu bilalan hina kharaja ma sona annabiyu sallallahu alaihi wasallam قال ja'ala amudan an yasarihi wa amudan an yamini wa salasata a'amidatin wara'ahu. وكان لبيت يومئذ على ستة أعمدة ثم صلى وقال لنا إسماعيل حدثني مالك وقال عمودين عن يمينه hadith 505 oh five nínú ati sahihu al-bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá ani abdullahi ibn umar láti ọ̀dọ̀ abdullahi ma umar kí Allah yọ́nú sí àwọn méjèèjì a dákọ̀lá ó wọ inú ilé tá à ń pè ní kaaba wà usama ibùnú zaid àti usama ọmọ zaid wà bilal àti bilal wà ọfùmán àti ọfùmán ọmọ tọ́líhà hajabi fàgìlákọ̀ọ́ àlẹ́yìí wọ́n sì ti ilẹ̀kùn kàábà pamọ́ wọ́n ti Usama Usama ti ilẹkun Kaaba ó ti pa ma anabi lórí. Wà má kafa fàfihà anabi sì wà nínú rẹ fún àsìkò kan. Nígbà tí wọn jáde fàṣà alitu bilalan Abdullahi Muhammad ó ní mo bi Bilalu léèrè kí iná kọ́rajà nígbà tí ó jáde ma sọ́nà anabiyu sallallahu alayhi wa sallam kí ni ànábì ṣe nígbà tí ó wọnú ẹ̀ kí ló ṣe ń bẹ̀. kọ́ọ́l ó sọ pé àmúdá fi òpó kan ọ́fíìsì ẹ̀gbẹ́ òsì ó gbé òpó kan sí òsì rẹ̀. wà àmúdá ànyàmínì wà àmúdá ànyàmínì ó sì gbé òpó kan sí ọ̀tún ẹ̀ wà sàlásátà àmídà wàrọ̀ àhù ó sì fi òpó mẹ́ta sẹ́yìn wà kánà lè báyìí tù yàwọ́mọ ìzín ní ọjọ́ yẹn ilé náà wà lórí àlá sítátì àmídà ilé náà wà lórí òpó mẹ́fà thumma salla lẹ́yìn náà ànábì wa kí irun irun náfìlà. wàkọ́ lálàná ismail ismail sọ fún wa ismail ó sọ fún wa hadafa ní malik maliki ó sọ fún wa wakọ́ọ̀lì ó sọ pé àmùdáyé ní ayẹ̀mí ni. Ayemini. òpó méjì ló bọ́ sí ọ̀tún ànẹ́bì òpó kan bọ́ sí òsì òpó mẹ́ta wà ní ẹ̀yìn rẹ̀. zero six: Ani Abdullah radiyallahu anhu Kaana, idha dakhala li Ka'ba مشى قبل وجهه حين يدخل وجعل لباب قبل ظهري فمشى حتى يكون بينه وبين الجدار الذي قبل وجهه قريبا من ثلاثة أذرع من ثلاثة أذرع صلى يتوخى المكان الذي أخبره به بلال أن النبي صلى الله عليه وسلم صلى فيه قال وليس على أحدنا بأس إن صلى في أي نواحي البيت شاء Hadith 506 Ani Abdullahi látọ̀dọ̀ Abdullahi kí Allah yọ́nú sí i. Káàna ìdá dákọ̀lá ní Káàbà. ìgbàkígbà tọba wọnú kàábà inú kàábà gangan màṣá kíbálà wájú ìhí ó máa rìn lọ sí iwájú ibi tó kọjú sí hìnà yẹ́dùkùl nígbà tó wọlé tọba ti wọnú kàábà yóò wá rìn lọ sí ọwọ́ iwájú nínú kàábà yẹn ọwọ́ ibi tí. ó dojú kọ nígbà tí ó wọ inú Kaaba. waja'ala libaba qibala dhahri ó máa wá fi ẹnu ọ̀nà tó gbà wọlé yẹn ó máa fi sí ọwọ́ ẹ̀yìn rẹ̀ nígbà tí yẹn bá ti wọnú ilé tó ga sí pé ibi tó wọnú ilé àdójúkọ rẹ̀ ló tẹ̀lé. ló fi sún síwájú definitely ibi tó gbà wọnú ilé ó máa bọ́ sí ẹ̀yìn rẹ̀. hatta yakuna bainahu wa baina lijidari ladhi qibala wajhihi qariban min salasati adro yóò wá lọ síwájú bẹ́ẹ̀ títí tí ó fi jẹ́ pé dáàpù àlàfo tí ó wà láàrin ògiri kàábà èyí tó dojú rẹ̀ kọ àlàfo tí ó wà wà láàrin kàábà tó dojú kọ nínú kàábà ó máa súnmọ́ ìwọn apá mẹ́ta tọba ti wá débẹ̀ àdúró sọ́là yọ̀wá kírun ìyàtàwá ká ohun tí ń ṣe ni pé. yàtàwáká àlèmọ̀kánà lẹ́bí àkàbárahu bíhi bìláàlù ó ń wá àyè tí bìláàlù sọ fún un pé ibẹ̀ ni ànábì ti dúró kírun ananabiya sallallahu alayhi wa sallam sallafi yàtàwáká àlèmọ̀kán lẹ́bí àkàbárahu bíhi bìláàlù ananabiya sallallahu alayhi wa sallam sallafihi. bó wọnú kàábà yẹn ó ń trace ó ń wá ààyè náà tíbi Bìláàlù sọ fún un pé dájúdájú ibẹ̀ ni ànábì ti kírun nínú Abdullahi bónú Umaru ó wá máa sọ pé wàlẹ́yìísà àlà àhàdínà bá a sùn kò sí kan fún ẹnì kankan kò sí aburú kan wa èyí Tọba kírun nù kàába fi ayi nawahili baiti ṣáà tọba kírun nínú kàába tó kọjú sí èyíkéyìí àwọn ẹ̀gbẹ́ ilé náà tọ́ba fẹ́. lódodo ni pé ibi táwọn ibi ti dúró kírun nínú kàába gangan Lọjọ náà lọ́hùn ẹnu ọ̀nà kan tí wọ́n ń gbà wọlé nígbà náà lọ́hùn torí pé ẹnu ọ̀nà ti di méjì báyìí bó ṣe wọlé ọlọ tààrà ó gbé òpó méjì sí ọ̀tún òpó kan sí òsì òpó mẹ́ta lé náà sí ọwọ́ ẹ̀yìn rẹ̀ ó sì kírun bẹ̀ tí Abdullahi bonu Umaru náà bá fẹ́ kírun òun náà máa wá àyè yẹn ṣùgbọ́n o ó jẹ́ ká mọ̀ wípé ká dúró kírun àyè yẹn kò dandan o. o lè kọjú sí èyíkéyìí side of the kaaba o lè kọjú sí èyíkéyìí ẹ̀gbẹ́ kaaba nínú kaaba kírun. kébùlà náà nìyẹn ó kọjú sí kaaba náà nù ẹni tó dúró ń ta náà òun náà kọjú sí kan nínú Ẹgbẹ kaaba ni àmọ́ torí pé inú kaaba kò lè gba gbogbo olùkírun. lọ́lọ́wọ́n ọba fi ṣe ẹ̀dẹ̀ pé kí wọ́n tò yípo ẹ̀ ní ìta.